eré ni àwàdà ni eré ni àwàdà ni ìran Yorùbá sì ti ń lọ tán Yorùbá náà kúkú ló ń ṣera wọn àwa Yorùbá la fẹ́ runra wa ẹ ṣé ẹ ti gbọ́ nípa ohun tí wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe ó ní kálàáfíà lè jọba káwọn tó jẹ́ nítorí wàhálà rògbòdìyàn tó ń ṣe láàrin àwọn darandaran àti àwọn àgbẹ̀ pé káwọn Fúlàní wọn láǹfààní àti wà káàkiri gbogbo àná sì lákúkú mọ̀ wípé òfin Nàìjíríà ti 1999 constitution wọn sọ pé àní anybody ló láǹfààní àti lọ sí anywhere láti gbé níbikíbi ní Nàìjíríà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ibi tọ́rọ̀ dé yìí wọ́n kó wọn wọ́n ń kó wọn káàkiri débi wípé fídíò àti àwọn fọ́tò kan ó ṣàfihàn bí wọ́n ṣe kó wọn wọ̀lú Ìbàdàn bìbà wọ́n kó àwọn Fúlàní wọ̀lú Ìbàdàn bìbà tó sì jẹ́ wípé olè yìí náà wò ó lẹ̀ ń wò yìí lẹ̀ ń wò àwòrán ẹ̀ yìí wọ́n kó wọn wọ̀lú Ìbàdàn bìbà pẹ̀lú àwọn ọkọ̀ yẹn a ṣẹ̀ṣẹ̀ máa ń rí wọn tí wọ́n máa ń kó wọn àìmọyemọye téèyàn máa ń travel téèyàn máa ń kọjá lẹ́gbẹ̀ẹ́ ìmíì tó bá wọ̀lú báyìí máa ń ní ha àhá àwọn ará bíi wọ́n tún ti dé wọ́n ń wọlé wọ́n ń wọlé Sunday Igboho kégbe kégbe kégbe kégbe apariwo pariwo kégbe tantan èrò àwọn èèyàn ni pé tí Tinubu bá ti débẹ̀ ah yóò túbọ̀ ṣe dáadáa sí i ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé yìí tọ́tẹ̀ tó ti wá ń fàyè gba ọ̀pọ̀ àwọn Fúlàní sí yìí ó jẹ́ kéèyàn máa wò wípé ẹ dúró ná o ibo lọ̀rọ̀ fẹ́ já sí yìí ìran yorùbá ṣe ìṣàwà la máa tún fọwọ́ ara wa ṣe ra wa báyìí a tiẹ̀ ti ń fi ṣe kì í ṣòní kì í ṣàná ṣùgbọ́n báruwo ṣe wá ń dún lákọlákọ ìṣe bó yẹ ká tiẹ̀ ṣọ́ra wa irọ́ o àti ẹ̀rí rò hmm, n tó wá gbé mi jáde gan lórí ètò yìí ò ní wípé ẹ dúró ṣó dìgbà tí ìran wa bá parẹ́ ìyẹn ìran yorùbá ká tó mọ̀ lọ́rùn mo rántí ijọ́ wo mẹ́ẹ̀ tí ọ̀kan lára àwọn olólùfẹ́ wa ní Bembeyeke TV pè mí láti orílẹ̀-èdè Amẹ́ríkà wá ń sọ̀rọ̀ pé àwọn rí ọ̀pọ̀ nǹkan kódà àwọn rí ju ọ̀pọ̀lọpọ̀ nílé lọ wọn parọ́ wọn rí kí ló jẹ́ ká máa rí n táwọn fọkàn sí wọ́n fọkàn sí wípé ẹ jẹ́ kí torí ilé yẹn wọ́n cherish ẹ̀ máa yẹn sì fẹ́ lè máa sunkún wọn láwọn fẹ́ regret pa àwọn ọ̀jọ́ ọmọ Yorùbá kí ló ń ṣe wá ná kí ló ń ṣe ìran yorùbá kí ló ń ṣe wá ok màá fẹ gbọ́ kẹ́ ẹ gbọ́ kínní yìí kẹ́ ẹ sì máa wò ó lójú amóhùnmáwòrán ẹ ní tí Tinubu sọ. So. plan for others to grace on Oṣòdì. ibi tí mò ń lọ gangan nìyẹn ibi tí mò ń lọ gangan nìyẹn wọ́n sọ wípé ó direct àwọn governors ní gbogbo thirty six states ìyẹn fi hàn wípé ilẹ̀ Yorùbá wọn yọ kù ń mo tí mo ṣe fẹ́ràn gómìnà kan tó jẹ ní ìpínlẹ̀ Èkìtì eh, kọjá nìyẹn gómìnà yẹn káyọ̀dé ṣé fáyọ̀ṣe àbí nǹkan ó bínú tán ni ìgbà tí buhari pàṣẹ wípé ó yá kí àwọn darandaran kí wọ́n kó ẹran wọn wá kí wọ́n kó ẹran wọn wọ àwọn ìpínlẹ̀ káàkiri pé wọ́n láǹfààní àti ó bínú ó mú ó mú nǹkan lẹ̀ pẹ̀lú buhari nígbà náà kojú ó ṣeé ṣe lẹ́kìtì eléyìí tẹ́ bá rí gbígbé kí wá ni a tún wò báyìí irú àwọn tó mọ tí ó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú nìyẹn gómìnà èkìtì ìgbà yẹn àwọn tó ti rí wọ́n ti rí ngbà yẹn ó kú sọ lórí rédíò kan tó wá ngbà náà mo rántí ó sọ sọ sọ ìgbà yẹn gan ò tiẹ̀ tí ì burú tó báyìí Sunday Igboho ò tiẹ̀ tí ì dìde nígbà tá à ń sọ yìí Sunday Igboho ò tiẹ̀ tí ì dìde rárá nígbà tá à ń sọ yìí tó sì wá jẹ́ wípé irú eléyìí wá túbọ̀ ń pele sí lójoojúmọ́ ohun tá a sọ lánàá láti máa sọ lónìí òkè ó dáa bẹ́ẹ̀ ṣe bí ìran Yorùbá a fẹ́ sọ̀rọ̀ àwọn adẹ́rú tán yányán a fẹ́ kán máa mú wa sìn la ṣe ń kó wọn wọlé kó wọn wọlé àdúgbò kan wà láì ìlú Abẹ́òkúta máa tó lọ ṣe àbẹ̀wò síbẹ̀ ṣe fídíò ẹ nǹkan tí à ń sọ. àwọn Haúsá ló kún agbègbè yẹn bìbà wọ́n kún bẹ́ẹ̀ bìbà ó láwọn àsìkò kan tí mo gbé ládùúgbò yẹn mo ní láti sọ fún láńlọ́ọ̀dù wa ẹ wá ń bí ṣẹ́yìn ò ni pé àwọn pípù yìí wọ́n àkàrà rògbò bẹ́ẹ̀ àwọn nífẹ̀ẹ́ wa ẹ̀ bí ìgbà tá a fẹ́ mọ forí ọkà ọmú rèé òun náà wá ronú gbà náà ó ní ah, ọ̀rọ̀ dẹ̀ ni mo sọ nígbà tí mo yànnà náà àwọn ọ̀rọ̀ kan fún mo ṣàlàyé fún pé àwọn pípù yìí wọ́n dé gbogbo àwọn ibi tó jẹ́ ṣọ́ọ̀bù níwájú ilé yẹn ó sọ bẹ̀ ó sọ ó sọ bẹ̀ dílé wọn ó fún wọn ó fún wọn níbẹ̀ gbogbo nu compound ó fẹ́ lè máa kó wọn wọlé gbogbo ah, àwọn kọ́mpáǹdì ẹ̀yìn àwọn náà ló tún ní kọ́mpáǹdì kan lẹ́yìn ó tún fààyè sílẹ̀ fún wọn bẹ̀ ó ní à security ni wọ́n security ni wọ́n security wo ni wọ́n ìgbà tí mo lajú ẹ̀ sílẹ̀ tí mo ṣàlàyé àwọn nǹkan kankan àtàwọn nǹkan kan ara ẹ̀ balẹ̀ wẹ̀ sí ìgbé kì í ṣe security níbì kankan wọn ò fẹ́ wá fún rẹ níbì kankan ẹnì kan fẹ́ wá àbí tó fẹ́ wá fún rẹ àwọn. àgbẹ̀ wa lóko tí wọn ò lè lóko mọ́ ṣé wọn ó mọ̀ pa wọ́n. bàbá yẹn ni yẹn nítorí ṣe ẹni pé kì í ṣe gbogbo wọn náà kì í ṣe gbogbo wọn náà ló burú aláwọn tó dánú wọn ṣá àmì tẹ́fìmẹ́lẹ̀ tó dánú wọn dà. ìkan náà ni gbogbo wọn ìkan ìkan ìkan èrú ló ẹ bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ bóyá kan ni tàbí iṣẹ́ kan ẹ ẹ kàn ẹ ẹ dojúkọ kan wò ẹ wàá mọ̀ pé wọ́n yàtọ̀ wọ́n yàtọ̀ ṣùgbọ́n àwa lẹ́ máa máa ṣe tiwa ní sùtà báyìí máa máa ṣe wá léṣe báyìí a sì máa máa ranjú lẹ̀ n tó yẹ ká wí ká sọ̀rọ̀ de pé a ní sọ a ní sọ Sunday Igboho náà máa ranjú mọ́ Sunday Igboho náà máa sọ̀rọ̀ sí. Si Sunday Igboho àti gbogbo ẹni tó sọ pé kí Yorùbá kó lómìnira ni wọ́n mọ̀ dojú jàkọ. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń wò wá jákèjádò àgbáyé mo kí yín lẹ́ẹ̀kan sí i ẹ̀rí tá a ti wọ̀ báyìí nílẹ̀ Yorùbá ẹ̀rí tá a kóra wa sílẹ̀ Yorùbá báyìí Yorùbá ni wọ́n ní ọmọ ẹni ìṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀ kẹ̀ sídìí ọmọ ẹlòmíì ẹ sọ fún mi. ibi tí inú tiẹ̀ tún ti wá bí mi jù ni pé ìròyìn kan tún ṣẹ̀ jáde ìròyìn yẹn àwọn tó jí àwọn ọmọ gbé níje ló ń bẹ̀ yẹn wọ́n ń béèrè fún wọ́n béèrè fún one million o wọ́n béèrè fún two million o wọ́n béèrè fún hundred million ọ̀rọ̀ mi ò yé yín wọ́n ò béèrè fún tó tiẹ̀ jọ àwọn règbèrègbè iye yẹn ń béèrè fún ni forty trillion naira bọ́jẹ̀tì gbogbo nàìjíríà gan-an èló ni wọ́n ń béèrè fún forty trillion naira wọ́n fi mọ́ síbẹ̀ nìkan wọ́n béèrè ọ̀kadà one hundred and fifty wọ́n béèrè àwọn hilux bíi mọ́kànlá àti wọ gàù gàù gàù ẹ dúró náà mo wo fídíò kan gbà kan láìpẹ́ yìí mọ̀ pọ́pọ̀lọpọ̀ náà máa wò ó níbi tí ọmọbìnrin kan ti sọ̀rọ̀ ọmọ Yorùbá dé ó ní báwọn ṣe ń lọ láwọn agbègbè kan ó ní wọ́n jí àwọn ajínigbé wọ́n dá mọ́tò àwọn lọ́nà wọ́n ṣe gbá wọn ṣàwo ó ní ẹnìkan lálàá nínú mọ́tò àwọn mi ò bóyá ti rántí ẹ̀yin tẹ́ bá ti wo fídíò yẹn lọ́dọ̀ Oríyọmí Hamzat wọ́n ṣàlàyé pé nígbà tó yá nígbà tó ṣe ọmọ yẹn kàn lajú ni ó ní òun fẹ́ sọ̀kalẹ̀ wọ́n ní kò sáàyè ibi tí wọ́n ti mọ̀ pé wàhálà ti wà nù mọ́tò nìyẹn wọ́n ṣàkó wọn wọ́n ní sójà kan wà ní mọ́tò yẹn wọ́n ní ó sọ fáwọn pé káwọn bọ́ṣọ káwọn bọ́ṣọ wọ́n náà yìnbọn fún ní bóyá ó rí àbí nǹkan ṣùgbọ́n ó ń gbé ọta àbọn yẹn lọ ó wá mú fa ẹnìkan náà ó fà á ó ń fà lọ bóyá yẹn bí yé bóyá kò yè kò sẹ́ńtọ́ mọ̀ ṣùgbọ́n ọmọ yorùbá kan tuntun tó wà láàrin wọn ni wọn ti ẹ̀fẹ̀ gbọ́ yorùbá sí ti pé yorùbá ni ẹ́ ó ní wọn á yanjú ẹ̀ ni ó lẹ́nìkan tó pé yorùbá báyìí ṣùà ó ní wọn máa yanjú ẹ̀ ni òun gangan tó wájú ọmọ yorùbá wọ̀ pé òun gbọ́dọ̀ sọ pé ọmọ yorùbá lòun o àfikún tètè parọ́ ṣe ló ní láti parọ́ wípé agbègbè ibìkan lò ó lòun dẹ̀ búlà ah ó ní wàá rántí báwọn yẹn náà wàá ń búlà lòun parọ́ pé torí òun gbọ́ èdè wọn hmm. ó ní pásítọ̀ kan ló sanwó ìtúsílẹ̀ òun ẹ wo oríṣiríṣi tá a kóra wá sí wọ́n wá ní ẹ bàbá yín ti débẹ̀ pé bàbá yín nígbà wọn sọ pé bàbá yín ti débẹ̀ ìyẹn Yorùbá wípé so ó sì ti fáwọn láṣẹ láti máa carry on ṣé wọn fún wọn láṣẹ rẹ̀ forty trillion naira owó ransom ìtúsílẹ̀ forty trillion naira ẹ wo àfi kán kéèyàn mọ̀ jẹ́ ká jí ń gbé ẹni ẹ bá jí gbé báyìí bí ó ṣe fẹ́ mi mọ́ kò yé mi o torí gbogbo eléyìí tá à ń rí yìí ń kọ́ gbogbo eléyìí tá à ń rí yìí ń kọ́ gbogbo eléyìí tá à ń rí yìí ń kọ́ Eh? yorùbá sì rèé yorùbá sì rèé ṣé agéǹtìjú la fẹ́ pera wa ni àbí ṣùgbọ́n o eléyìí tí Tinubu ń ṣe yìí tó ń ṣe yìí pé fi pé ó yá àwọn èèyàn ń sọ wọ́n ní ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ ṣe ló ṣe ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn dẹ̀ rò pé rere kan máa ti ọ̀dọ̀ ẹnìkan tiẹ̀ sọ nínú fídíò kan tí mo wò ẹnìkan tiẹ̀ kọ́mẹ́ǹtì ó sọ pé à tìbẹ́tọ̀ o pé àwọn àsọtẹ́lẹ̀ tó sọ tó sọ pé nǹkan rere máa ti inú ìjọba rẹ̀ wá pé ṣó ti ń rí báyìí o ó máa ti inú ìjọba Tinubu wá pé ṣó ti ń rí báyìí o pé àwọn rere yẹn dà báyìí àǹfààní wo ló ti ń ní báyìí a sì ń lajú sílẹ̀ wọ́n sì kó wọn wọlé pẹ̀lú àwọn tírélà a sì ń ranjú a sì ń wò bí ìgbà tí ò tiẹ̀ sí kankan bí ìgbà tí ò tiẹ̀ sí wàhálà ọkàn wa wá ń balẹ̀ dẹ́ẹ́. <laughs> Ah! <laughs> mo yán torí wípé àwọn gómìnà kọ̀ọ̀kan náà pàápàá nílẹ̀ Yorùbá tí gbogbo yín wọ́n ní wọ́n ní àdánìkanrin ejò ní jejò ń yà wọ́n ní bàbá jọ tọ̀ sójú kan ní jẹ́ owó sùkùsùkù ní jẹ́ owó sù ẹ wá wò mí ẹ gbọ́ mi dáadáa àwọn gómìnà yìí kí ló dé tí wọn ò kóra wọn jọ pọ̀ pé ẹ wá bí àfẹ́ ìmúnisìn fáwọn èèyàn wa Ṣèyí Mákindé tìlú tìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú Ìbàdàn wọ́n kó wọn wá kí lẹ̀ ń ṣe sí i ṣe básìkò kan ti wà ńgbà kan tí wọ́n fẹ́ máa dá àwọn ará bí padà kí ló dé tẹ́ pé àsìkò yẹn tó àsìkò yẹn tó lọ gbogbo nǹkan tó wá dẹ̀ sín àlè lóko mọ́ kò sáàyè pé ọ̀pọ̀lọpọ̀ ò lóko pé ó fẹ́ dáko mọ́ bí bá dáko náà gbogbo wàhálà yẹn òfò ọjọ́ kejì ọjà nígbà tí màálù bá jẹ́ ọ̀pọ̀ òlu mọ́ bóun náà ṣe fẹ́ ṣiṣẹ́ táwa náà fẹ́ máa rí èrè tàbí ní èrè oko láti ọ̀dọ̀ ti wá ń bí ebe gbọ́ nínú inside Niger tí wọ́n tí tí tí wọ́n jẹ́ ká kó oúnjẹ wá sí ilẹ̀ Yorùbá láwọn àsìkò ẹ ẹ abẹ́ ti gbàgbé ok now a máa tó dẹrù ńgbà tí ebi bá pa tó bá pa fóòsì Yorùbá lára àwa ni nǹkan wọn nǹkan wọn kó ṣe ní wọn èwo làwa gan ṣe lábẹ́lé ń bí èwo gan la ṣe gbogbo ara fẹ́ fáìn gbogbo ẹbọ ló fẹ́ ṣe iṣẹ́ white collar job nílẹ̀ yorùbá gbogbo ẹ̀ náà ń dojú kọra wọn ṣùgbọ́n eléyìí tó já jùlọ ni pé àwọn bá àwọn tó fẹ́ lọ sóko lọ ṣiṣẹ́ yìí àwọn tó rẹ́dì yìí kí ló dé tí fúlàní tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn kí ló dé táwọn haúsá fúlàní tí wọ́n ń ṣe eléyìí eh? mo rántí mo rí fídíò uh, mo rí news kan lánàá níbi tí Sheikh Ahmad Gumi tó ti ń sọ wípé ẹ kú mọ́ òun lágbẹnusọ àti àwọn agbódegbà àwọn tó jẹ́ kínní ó ní kán fún un láàyè láti lọ bá àwọn tó jí eh, àwọn akẹ́kọ̀ọ́ gbé ní kíná porúkọ ẹ̀ tí wọ́n ti wọ́n fi ń béèrè forty trillion àkàn fún láàyè láti lọ bá wọn sọ̀rọ̀ ìwọ tó mọ ibi tán wà tó lè bá wọn sọ̀rọ̀ kí ló dé tíjọba ò gbé kí wọ́n wádìí ẹ̀ kí wọ́n pò lọ́fun yọ̀yọ̀ irọ́ ni bo ba bá jọmọ Yorùbá kan ló wo wò Bo ba bá jọmọ Yorùbá kan ló kọ̀ra aṣọ irú gbólóhùn yẹn adẹ̀tán adẹ̀tán adẹ̀tán Ṣèyí Ahmad Gumi àwọn ló ń ṣe ìgbà Sunday mo dìde gbà yẹn ó láwọn ọ̀rọ̀ kan tó sọ náà ẹ ti gbàgbé ni gbogbo àwọn èèyàn ńláńlá wọn àwọn ará òkè ọya lọ́n tó wà nínú ìjọba ẹbí olónírúurú ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọn àfẹ́ Yorùbá bọ́ lóko ẹrú ààrẹ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ṣé yóò dẹ̀ lérí ṣe báyìí bóun ni ó ṣe ṣe tí Yorùbá ò ní jìyà ṣá because tá bá wo gbákejì rẹ̀ àárò òkè ọya lọ́ọ̀ni àwọn arábí sì mọ ní náà ń ṣe tán fi tirú èèyàn bẹ́ẹ̀ sábẹ́ bó ti wá fẹ́ ṣe é ẹ lọ kọ́lẹ̀ jámọ̀ wò àdúrà náà ni pé kí gbogbo ẹ̀ ò dáa àbí àmọ́ àdúrà àdúrà àdúrà tá à ń sọ pé à ń ṣe tá à ń gbà yìí ṣé à ń ṣiṣẹ́ tọ̀ ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ látòkè láti wá bá wa ṣe àwa fúnra wa láàrònú tá a gbé ìgbésẹ̀ tá a ṣe ọlọ́run fún ọ ń gàrí. raw material lọ́lọ́run fún wa raw raw raw material wa ó ti fún wa ní gbogbo tá a máa lò tá gbogbo nǹkan ọlọ́run kọ́ ni ó wa gbin ẹ̀gẹ́ òun dẹ̀ kọ́ ló máa bá wa wú ẹ̀gẹ́ òun ló máa bá wa òun kọ́ ló máa bá wa yán òun kọ́ ló máa bá wa bù sómi òun kọ́ ló máa bá wa ṣe anything tó wa la máa dìde àwa fúnra wa láà nígbà tá a máa ní ó yá a fẹ́ gbé ìgbésẹ̀ ok now àdúrà mélòó ìwòsàn mélòó ìjókòó tẹtẹrẹ mélòó láwọn òyìnbó jókòó tó fi ṣe plane ní gbogbo wa tá à ń kó wọnú ẹ̀ tá à ń travel out lọ́tún lósì tá à ń lọ sọ́tún lósì mọ́tò tán ṣe. Hmm. àwa ló kù sí lọ́wọ́ gbogbo nǹkan la ní ṣé tewétegbò la fẹ́ sọ ni àìmọye nǹkan tó lè dà ṣé ti omi ṣé ti ilẹ̀ ṣé tòkúta ṣé ti gbá ṣé tàwúta ní la fẹ́ sọ ni ṣùgbọ́n ṣé à ń bójútó ṣé à ń lò ó ṣe yẹ ká lò ná ṣé àwọn adarí náà kàn wá lọ́wọ́ irọ́ ni mo rí fídíò ọmọ kan ó ṣe kẹ́yìn náà ti dáadáa tó jẹ́ wípé inú òkúta ló ti mú iná jáde ọmọ Yorùbá ni o bó ṣe rélé ìjọba ò ní sọ́pọ́tì ẹ̀ láyé àwọn arábí náà wọ́n fi tírélà sọ́pọ́tì náà mọ̀ kó wọn wọlé wọn bá ti dé báyìí ẹ sọ fún mi àwọn tọ́kọ́dé yìí ibo náà expect kí wọ́n máa gbé bí kò ṣe pé kán tí wọ́n máa dàá ibẹ̀ náà láti tó rí àwọn ọmọ Yorùbá tí ó mọ̀ gbà wọ́n sílé àwọn náà ló máa fún wọn ní ààyè tán máa fún wọn ní yàrá tán máa fún wọn láwọn kọ́páǹdì kan pé ẹ máa sùn sí àní kọ́lọ̀ ń jẹ́ kórí owó pé dáadáa délẹ̀ gbogbo owó tá a rí kò tí ì wa lára jẹ ok now owó owó owó èló náà sì náà fún yín gan náà fún wọn náà ń gbà wọn ọ̀pọ̀ fẹ́lòmíì pé yá ẹ kàn máa sùn ẹ máa sùn ẹ máa sùn ẹ lè rí bíi twenty inú kan máa lọ ṣe fídíò ẹ rí ẹ rí láìpẹ́ ẹ máa ṣàbá wa ká lọ lórí ètò máa ṣe àwọn fídíò yẹn tẹ́ ẹ máa rí àwọn nǹkan sọ ibi tí ń gbé ibi tí ó kọjá bẹ́ẹ̀ sà ó kọjá bẹ́ẹ̀ mà ẹni tó bá ẹni tó bá ẹni tó bá ẹni tó bá rí ló mọ̀ ẹni tó bá rí ló mọ̀ ẹni tó sì kàn ló mọ̀ àwọn tí fúlàní ti ṣe lọ́sẹ̀ tá a bá ṣe ka rẹ́kọ̀dù wọn wọ́n ṣe kéré mí àwọn tí fúlàní ti ṣe léṣe wọ́n ti pa lóko tán ti ná lọ́rùn lọ sọ́run àrèmabọ̀ wọ́n ṣe kéré mí kí là sọ yìí nínú fídíò tí mo ti tá a ti rí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àti gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí ń bọ̀. kódà mo fẹ́ fi àwọn nǹkan kan mo fẹ́ ka àwọn nǹkan kan àwọn ọ̀rọ̀ táwọn èèyàn kan kọ. mo wò báyìí títí mo ní ọ̀rọ̀ ń bẹ nínú ẹ̀. ẹgbẹ́ lára comment táwọn èèyàn kan fi síta Tinubu said he will continue from where Buhari stopped Yorubas listen and listen good we are finished. ó sọ̀nà oníbàtà tí eh, Buhari bọ́ sílẹ̀ lòun ó wọ̀. news jáde lánàá tí Buhari fúnra ẹ̀ ti kí tó sọ wípé Tinubu ń ṣe dáadáa ẹ tí ò bá pè ẹ tí ò lè pè àwọn èèyàn rẹ̀ ṣé yóò sọ pé ó ń ṣe dáadáa ṣé yóò sọ bẹ́ẹ̀ ok èèyàn kan ó ń ṣe kankan ẹ dẹ̀ rí i pé ó kù díẹ̀ káàtó ṣé ẹ máa yìn ẹ lè yìn náà ẹ gbọ́ ẹnìkan ní my question is is there cow among the federal or state government property? ṣé ìjọba àpapọ̀ àti ìjọba àpẹẹlẹ ṣé wọ́n ní màálù gẹ́gẹ́ bí dúkìá ṣé wọ́n ní ṣé wọ́n ní màálù ẹnìkan ní oríire bí orí burúkú leléyìí o ẹlòmíì tún ní bàbá tìbẹ̀ tàn ṣé you see your vision so Tinubu will deliver Yorùbá àbí when the Fulani will be grazing here what day was not possible What day was not possible during okay what has not possible during Buhari will happen in Tinubu regime tán fẹ́ kọ nìyẹn. Hmm. ìyẹn lómi tó ní Ibadan should stand and fight this bestial nonsense. The trouble should start immediately. We should not allow them at sight. àwọn èèyàn wà bí aláìkò yé ọ̀pọ̀lọpọ̀ ó yé wọn ṣùgbọ́n ọ̀pọ̀ ò ní dìde oh. gbogbo àwọn tó jẹ́ ọlọ́dẹ ni nígbà kan ni wọ́n ń gbìyànjú o láwọn kan o ṣùgbọ́n síbẹ̀sẹ̀ láàrin ìlú ìjọba gan sọ pé wá ń bí o àràn yín ìsìnlẹ̀ ẹ̀rí tí wọ́n kó àwọn security dé ẹ wò ó ó jọ yé gbogbo wa ó yé yín ju bí tí mo bá dé lọ pọ̀ síbẹ̀ ṣáà wá ní jàjà yìí ká ká ká gbára wa sílẹ̀ ni. ẹnìkan ní he did meeting with Babangida yesterday is Fulani Yorùbá is, is Fulani Yorùbá máa parun. Hmm. forty trillion naira eleven Hilux buses and one fifty motorcycles are the total ransom demand. àwọn arábí tí mo kà fún ilé kan ni mo sọ̀rọ̀ wọn tọ́jú àwọn akẹ́kọ̀ọ́ gbé tán béèrè trillion forty trillion naira wọn béèrè bílíọ̀n mi ò gbọ́ rí láyé láàjọ mo ti àti gbọ́ rí nínú ìròyìn àwọn eh, tó ń jiyàn gbé àwọn fúlàní kìnnìkan yìí àti gbọ́ rí wọ́n ní ṣèwé sàn ní àbí náà porúkọ àwọn lòun náà sọ pé ẹ eh, àbí kí náà porúkọ bọ̀bọ̀ yìí ọmọ ọmọ ibo kan báyìí ẹ eh, ṣèwé sàn ní kọ́ ehm, tó sọ pé wọ́n ló sọ pé ẹ pẹ́pẹ́ sẹ́ o àwọn fúlàní o pé wọ́n jẹ́ àjàngbara àbí nǹkan òun ló pè wọ́n wọ́n ní tọ́. ẹnìkan ní ọmọ yín onídìbò bẹ̀rẹ̀ ti gbàbọ̀dé fún yín he warned you before before beforehand. Hmm. ẹnìkan ní Tinubu has started sleeping again what a shock. ẹnìkan ní ẹkúṣẹ́ ẹ wò ó ẹ bá wa sọ ẹ bá sọ fún olóyè Sunday Igboho kí wọ́n dákẹ́ bí oṣù mẹ́ta káwo ibi tí wọ́n máa bá yàrá já ẹ máa wòran. ẹnìkan ní president want to finish Yorùbá land at Jebu Jebu Tureche wọ́n ní ààrẹ Tinubu fẹ́ẹ́ run ilẹ̀ Yorùbá ni. ẹnìkan ní owó tí wọ́n béèrè yẹn ni wọ́n máa lò láti fi ra ohun ìjà ni they will use the money to buy ammunitions. ẹnìkan ní wẹ́ẹ̀ bàbá Tinubu and carry them to Igbo land Yorùbá ẹ dìde ẹ má sùn ẹnìkan ní ó ga o ẹnìkan ní Ìgbòho ṣà má gbèjà Yorùbá mọ́ o ẹnìkan ní so you see that Tinubu máa sọ Ìgbòho máa sọ Ìgbòho pa. So Igboho, be careful, please. Be careful, please. Òun ló máa pín Nàìjíríà. This Yoruba go fún Tinubu. He's a Fulani. I'm scared, my I'm scared. Tinubu is a Fulani man. And again, Nigeria is finished. Yoruba land is a big mess. And again, please stop it Igboho to come to Nigeria. Oh ẹnìkan ni where did Tinubu give such commandment if he gave such commandment orí àti èmi ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ni yóò fi rù ú ẹnìkan ní wàláyé bàbá yìí ti mu gbó kí wọ́n tó máa sọ̀rọ̀ wọn ò mọ nǹkan tí wọ́n nǹkan tí wọ́n sọ rárá àti rárá they use the money to buy they will use the money to buy ammunition thanks I can never accept him to do what Yoruba need for him from him pé àwọn ò lè retí nǹkan kan rere kan látọ̀dọ̀ Tinubu pé kó ṣe dáadáa fúnlẹ̀ Yorùbá ẹnìkan ní irú ayé wo ni àwọn aláṣẹ yìí wá ń ṣe yìí ṣé àwọn Fúlàní wọ̀nyí kò ní ìlú tiwọn ni Ọlọ́run jọ̀wọ́ má fààyè gba àwọn Fúlàní wọ̀nyí o ẹlòmíì tún ní he's trading Yoruba land people is treating the Yoruba land people for his useless second term because they spite him with implementing the new law that will not allow him in his second term. Yeah, mi ò bí ẹ ti rántí fídíò kan tá a gbé jáde tó nìkan ṣe pẹ̀lú wípé wọ́n fẹ́ kó má lè ṣe ẹlẹ́ẹ̀kejì yẹn Tinubu nítorí àwọn ìgbésẹ̀ kan tó fẹ́ gbé tẹ́ ẹ̀ bá ti wò ẹ́ láǹfààní àti wò ó lórí bẹ́ẹ̀bẹ́ẹ́kẹ́ TV a gbé fídíò yẹn jáde eh, a ṣe àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ọ̀rọ̀ sì kún bẹ́ẹ̀ àwọn tó ti wò ó mọ̀ ń tà ń sọ. èmi tún ní ó ní gbogbo ẹnu yín ni kẹ́ ẹ gbé sọ̀hún o ṣebí ẹ̀yin ló kàn tẹ ní kẹ́ ẹ dìbò fún ẹ̀yin ló kàn yóò kàn yín pa <laughs> àwọn tó pariwo ẹ̀ àwa ló kàn àwa ló kàn ò nìyẹn. èmi ìtumọ̀ bí ó ní Tinubu ò gbádùn rárá àti rárá ṣé nítorí kí ó lè lọ ní ẹlẹ́ẹ̀kejì ló ṣe fẹ́ pa gbogbo ọmọ Yorùbá kí Tinubu lọ fún wọn ní ilẹ̀ ní ilé bàbá rẹ̀ àti ní ilé gbogbo àwọn ìdílé rẹ̀ ó dàbíi pé kò mọ ohun tó ń sọ ní o ẹnìkan ní à ah, èyí ga o ẹ̀yin ọba ẹ dìde ẹ sọ̀rọ̀ ah, ọba ẹnìkan ní they want to buy the whole Africa ní ẹ̀yẹn kọ́kọ́ mú kiri kan jáde wọ́n ní káwọn ọba kí wọ́n sọ̀rọ̀ àwọn ọba kọ̀ọ̀kan ti ń sọ̀rọ̀ tòótọ́ ṣùgbọ́n wọn ayé àtijọ́ ni ọba lágbára tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ ń sìn kò dàbí mọ́ lóòótọ́ àwọn tó sì lágbára lágbára agbára tí mò ń gbìyànjú àti sọ́mọ̀ ni pé ìjọba ló fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ wọn ló fún wọn lówó ló fún ọ ní jíjẹ ní mímu ẹ fẹ́ kó jẹ àti jẹ bọ́ nìyẹn òun lọ́pọ̀lọpọ̀ ò ṣe lè sọ́pọ́ọ̀tì ẹ nà án ó lọ́pọ̀lọpọ̀ ò ṣe lè sọ́pọ́ọ̀tì ẹlòmíà máa gọ́ sábẹ̀ kákan ni ẹlòmíà náà máa ṣe tilé ṣe tìta ṣe tilé ṣe tìta irú àsìkò ìwọ̀n ọ̀pọ̀ ò lè sọ̀rọ̀ nù wọ́n. lówó bá wa ṣe. They will donate the indigenous people's farmland to a foreigner. How? Because of his second-term ambition, he is gambling with Yoruba lives. He has the full authority and power to deliver Yorubas from his bondage we are subjected to. Why can't he just protect his clan people? ẹnìkan Tinubu is a figurehead president ẹsìn nǹkan tó ní we are Yoruba local dynasty and one àlè Yorùbá they will now be collecting their houses they don't know you will see they don't know you will see do you think Tinubu is working for Yoruba or protecting his race Chief Sunday Igboho please stay clear of this issue of insecurity Yoruba is a serious pro is a serious problem ẹnikẹ́ni killers have arrived wọ́n á pa ṣégeṣége sí everybody lára Tinubu ni number one enemy of the Yoruba he doesn't give a damn about nobody ẹnìkan i think it must be fake news Tinubu can try it ṣé bàbá ti mu something yó ni he must be joking ah ẹnìkan ní ah who will deliver Yorùbá people we are in serious problem ẹnìkan ní it is it is lie lie promise okay it is a lie promise that the students resumed since last year ti now loan wọn kọ́ dáadáa ṣùgbọ́n tó ń gbìyànjú àtọ́mọ́ ẹni pé pé irọ́ ni gbogbo pé wọ́n gba loan wọ́n gba loan àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n sọ pé kò tí ì sí ní tó jọ pé we are in trouble the end of Yoruba days ntẹ́nìkan kọ nìyẹn ẹnìkan ní I hope Tinubu is not working towards Islamic nation ẹnìkan ní ó mú yes o ó dojú ẹ̀ po ẹnìkan tún ní baba Tinubu is fighting for eight years in office he doesn't care about the Yoruba people he can't go to farm. We can't go to farm. We are suffering. He doesn't care. Ẹlòmíì is Makinde still alive? She Makinde she walaye. Let him talk. Fayose ẹ̀wọ̀n tí mo And Fire Fayose rejected Buhari's order and nothing happened. And Ẹlòmíì that's not funny. Tinubu will say Yorùbá to achieve second term. Let me tell you, Nigeria is finished. And Gani. ó mà ga ẹ wò ìyẹn jẹ́ lára àwọn kọ́mẹ̀ntì díẹ̀ tí mo fẹ́ kà fún yín lórí fídíò yìí àwọn Fúlàní dé wọ́n wọ̀lú wọ́n ṣẹbọ wọ̀lú ṣùgbọ́n tún ti ń wọ̀lú sí bìbà ọ̀pọ̀lọpọ̀ rò pé Yorùbá bá ti débẹ̀ ẹ wò ká lọ fọkàn balẹ̀ níwọ̀nba ìyàtọ̀ tún máa dé tán fídíò yìí ẹjọ ẹ bá a ṣíà ẹ dáadáa kó dọdọ bàbá Tinubu èmi á gbà wọn lámọ̀ràn ẹjọ ẹ bá a ṣíà ẹ subscribe ẹ tẹ notification bell bàbá Tinubu ẹ jọ̀wọ́ a fẹ́ bẹ̀ yín ni ó làwọn èèyàn ti ń sọ nínú kọ́mẹ̀ntì lóríṣiríṣi kò yẹ kí a bára wa níbi tí ò tọ́ kò yẹ ká bára wa níbi tí ò yẹ a ti ń ba ọ̀rẹ́ dì àmọ́ nítorí pé wọ́n pa àwọn èèyàn wa wọ́n tún ti dé báyìí wọ́n ń wọnú oko wọ́n ń ṣe gbàṣàwò kí ló dé tí a ò máa bójú wo gbogbo àwọn kinní ń làwọn ajínigbé sọ pé àwọn fẹ́ béèrè náà béèrè forty trillion yẹn one hundred fifty motorcycles one hundred fifty motorcycles kì í ṣe ẹnìkan àti eh, eleven ilox eh, kí náà fẹ́ fi ṣe bí ò bá ní nǹkan míì nu àwọn wo ló wà ń bẹ̀ so gbogbo nǹkan yẹn lẹ́ẹ̀ká kẹ́ ẹ ṣiṣẹ́ lé lórí ẹ má jẹ́ ká wà disappointed nù yín we are getting disappointed already kò dẹ̀ ní dà kíran yorùbá ká máa bá báyìí lọ ìran yorùbá ń parun lọ rèé o ìran yorùbá ń parẹ́ lọ rèé o bàbá múra bàbá múra bóyá lájàjàbọ́ olóyè Sunday Igboho tó dẹ̀ ń pariwo tẹ́tẹ́tẹ́tẹ́ kì í ṣe pé bóyá ń jìyà ó wà òkè àwa yìí torí àwa yìí ni torí àwa yìí ni ṣùgbọ́n ẹni tó bá wù kó gbé gbèsè ẹni tó bá dẹ̀ wù kó má gbé èmi tí ń tòótọ́ <laughs> ah! Yorùbá àti ń wọ̀ ọ́ èmi tí ń tòótọ́ ẹ subscribe sí Bẹ̀bẹ̀kẹ̀ comedy bákan náà Bẹ̀bẹ̀kẹ̀ TV tẹ̀ ń wò yìí náà ẹ subscribe sí ẹ bá a share fídíò yìí fáwọn ẹlòmíì ẹ jẹ́ kọ́mọ̀ pé Bẹ̀bẹ̀kẹ̀ comedy yàtọ̀ pátápátá àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣèwà ni lọ́nà tó pani lẹ́rìn là ń gbé jáde mẹ́ẹ̀. a sì mọ̀ wípé bẹ́ẹ̀ bá ṣe léyìí fún wa inú wa ó tún fi dùn fídíò yẹn máa bá a ṣe ẹ̀ dáadáa káwọn èèyàn wò ó mò ń tún mú tuntun bọ̀ láìpẹ́ kọ́lọ̀ kó ṣàánú wa ni ẹ wò ó ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá hmm. dà mo ṣì ń bọ̀ lórí ẹ̀ létà mo ṣì ń bọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ẹ máa fi ṣèlọ́kí má gbàsìkò yín púpọ̀ olúwatóbilọ́ba fásùgbà ló kọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ ó yẹ máa ṣe ẹ̀ bẹ́ńbẹ́yẹ́kẹ́ ẹ wo adirẹ Àṣàní foundation nípa ọ̀rọ̀ ẹ kàn sí wọn ṣe rí yẹ ó make sense ẹ̀yin wo bó ṣe máa ń da lọ́rùn mi ara àwọn nǹkan àṣà wa ni àwọn ojúlówó ó yàtọ̀ sáwọn ilé tí wọ́n kọ̀ kó wọlé fẹ́lẹ́fẹ́lẹ́ bíi nylon yóò máa jí wa ṣe láṣẹdùmarè àní sọnù àtúnṣọnù àsìní fàkàkàn jẹkọ òṣì ló ń jẹ́ bẹ́ẹ̀ kò ní talẹ wa ó dìgbà kan náà ká pàdé ẹ máa ṣí àyè lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ ẹ já pàdé comment section lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ.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 zero nine zero six seven two seven zero five three zero and zero eight zero five four six seven five zero eight eight. The Fash Express Logistics Services. Your convenience is our priority. lẹ́tì máa rí bẹ́bẹ́ tó ń lọ láwọn ayé Daniel Sarah ló ń mú mi láàyè òun ni ẹ máa wò ó.